ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ gbàgbé yọ wọ́n máa yọ̀ kó máa lọ ó máa yọ̀ ó ṣàlọ ó bá lọ ó máa rọ̀ ó máa yọ̀ ayọ̀ ayọ̀ àgbàgbé yọ wọ́n máa yọ̀ kó iṣẹ́ ọwọ́ tí ẹ máa dayọ̀ iṣẹ́ ọwọ́ tí ẹ máa nà sáyọ̀ ojú ọ̀sùn tí máa báyọ̀ ibi iṣẹ́ tí máa báyọ̀ àṣẹ ọ̀rọ̀ tí á dayọ̀ ọ̀pá oníṣẹ́ náà tí ẹ máa dayọ̀ wọlé tí ẹ máa fún ẹ láyọ̀ ó máa bá ọmọ tí máa fún ẹ láyọ̀ bá travel a máa bọ̀ láyọ̀ gbà padà máa sọ láyọ̀ a máa rere jẹ́ a máa ráyọ̀ amírípa jẹ́ a máa ráyọ̀ ajẹ́ bó ṣe kó jẹ́ ó máa dayọ̀ ayọ̀. sáyọ̀ gbogbo àgbo wọ́n máa yọ̀ ó máa lọ ó máa yọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀. ṣó ti ráyọ̀ album ti jábọ̀ ṣó ti gbáyọ̀ ọba pè mí ládé báyọ̀ ó tán lámàndé wá báyọ̀ ó máa rọ́lá ó tún máa báyọ̀ wá dẹ́ láti àdáyọ̀ crypto dámọ́dá ọlọ́dọ̀ ayọ̀ máa jójú ẹ lójú máa dáyọ̀ jẹ́ dẹ́ lójú kó máa dáyọ̀ kí ló ń pọ́n ẹ lójú dúró dáyọ̀ kò dé lè darúgbó máa dáyọ̀ ọlá ayọ̀ fẹ́ tayọ̀ fi sáyọ̀ ìfẹ́ máa ń dayọ̀ tí máa tayọ̀ ìdùnnú ọmọ ṣàyè fáyọ̀ wọ́n lè jẹ́ kó ṣàyè fáyọ̀. ayọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀ gbàgbé yọ wọ́n máa yọ̀ ó máa lọ ó máa yọ̀ ó ṣáà ó bá lọ ó máa rọ̀ ó máa yọ̀ ayọ̀ ayọ̀ àìfi fi fi sáyọ̀ ó bu bu bu sáyọ̀ ó wà ó máa yọ̀ ó máa lọ ó máa yọ̀ ayọ̀ ayọ̀ ayọ̀.